alhamdulilahi wa kafa wasalaatu wasalaamu ala rasulihi mujtaba adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run atọ́lọ̀ ìkẹ́ àtìgẹ̀ fún anábìwa muhammad àlékún ìkẹ́ àtìgẹ̀ ọlọ́run ọlọ́run bá ní ṣe fún anábìwa muhammad náà ọlọ́run bá fi álẹ́mi balẹ̀ nínú ìlú wa yìí o májèá rógun àjálù máa o ọlọ́run ṣàánú wa o àwọn tó wọn ọlọ́run jẹ́ ọdẹ́rọ̀ àwọn aláṣẹ wa ọlọ́run bá ní kọ́ wọn máa ń ṣe bá dúró tì wọ́n Bani tì wọ́n lẹ́yìn o Allahumma jali hadal balada aminan mutma'innan sakhaan rakhaan wasaayiro bilaadi muslimin ya rabbal alamin. níjókòó tóní lágbára Ọlọ́run ba àwọn àlámàrí kan bẹ tó ṣe pé ó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ apá kan nínú àwọn tá a jọ ń pera wa ní mùsùlùmí ṣùgbọ́n àwọn tí ń ṣẹlẹ̀ yìí lára ṣíríkù ńlọ́wà o lára ìṣẹ́bọsọ́lọ́mọba ńlọ́wà tàbí kó tiẹ̀ jẹ́ wàsílàtún min wàsáìlì ṣìrìkì kó jẹ́ ìlànà kan àkàbà kan ọ̀nà kan nínú àwọn ọ̀nà tó ṣe pé bẹ́ẹ̀ dà bá ń tọ́ lọ tí ò jáwọ́ níbẹ̀ ó ṣeé ṣe kó padà di ẹlẹ́bọ kọ́lọ̀ǹkọ́là wá mina ṣìrìkì wàlkófòrè báàdàl ìmánì wàlẹ̀ islam ọlọ́run làwá o mọ̀jà ṣẹbọ lẹ́yìn tá a ti nígbàgbọ́ pé ọ̀kan ṣoṣo nílẹ̀ bá a kò ní í ṣe. àwọn nǹkan tá a wí yìí tá a sọ pé ń ṣe lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ náà mùsùlùmí mutaraddidatun bayna shirkil akbari wa shirkil asgar. ó ń bẹ láàrin tá a lè pè ní àwọn ẹbọ kéékèèké àbáwọn ẹbọ ní ńláńlá bí hasabi ma yakun bi qalbi fa'iliya eléyìí yóò máa ṣẹlẹ̀ níbàámu sí ní ti bá ń bẹ nínú ọkàn ẹni tí bá ń ṣe é àti ní tí bá ń ṣẹlẹ̀ látọwọ́ rẹ̀ nínú ìṣe ni tàbí níbi ọ̀rọ̀ ẹnu lára àwọn nǹkan tí àwa wí yìí ìkíní ń bẹ òní lubsul halqa wal khayt wa nahwihima bi qasdi raf'il bala'i aw daf'ihi kíyàn máa so okùn kíyàn ó so márùn àyè bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ gbẹ́kúdè kíyàn ó so márùn àbó òka kíyàn ó ti bọ̀wọ́ lánìí àyè pé hàn tó ka ibà sì ń bẹ lọ́wọ́ aburú kan ò lè ṣẹlẹ̀ sóhun nítorí dè márùn yìí tí bá ti ń bẹ́ ń bẹ́ ẹ̀ ń bá wò ó ojú rẹ̀ ọ̀yà fọ́ ni àwọn nǹkan wọ̀nyí òun náà léwu o aláti kìí sara tó tọ́ bá tẹ̀lé nígbàgbọ́ pé nǹkan yọ ọ́ là òkú òǹbí aburú ó ti mú lórogún ọlọ́run bá ó ti sọ ń gángan di ọlọ́run bá nù àti pé ìṣebáwọn mìfáìn lè jà ìléyà nínú ìṣesí wọ́wọ́ amínà ṣíríkì la asgari ìpìlẹ̀ rẹ̀ ni pé lára àwọn ẹbọ kéékèèké ńlọ jẹ́ ṣùgbọ́n kọ́ọ̀dì yàtàrọ́ kọ ìlàdára jàtì ṣíríkì la akbar ó lè padà di ẹbọ níńlá máa yàn lọ́wọ́ níbàámu sí bọ́kàn rẹ̀ bọ́ bá ṣe fàṣí sí àti bọ́ bá ṣe nígbàgbọ́ àtàdíọ́kàn nù rẹ̀ sí. Umran ibn Hussein kọ́lọ̀ ń kó bá ní yọnu sí i. أن رسول الله صلى الله عليه وسلم رأى رجلا في يده حلقة من صفر فقال ما هذا قال من الواهنة فقال انزعها فإنها لا تزيدك إلا وهنا فإنك لو مت وهي عليك ما أفلحت أبدا رواه الإمام أحمد بسند لا بأس به وصححه ابن حبان wal-Hakim wa qarrahu ad-Dhahabiyyu. ìtumọ̀ hadith ni wípé òjíṣẹ́ Ọlọ́hun bá sallallahu alayhi wa sallam ó rí arákùnrin kan ó wá ṣàkíyèsí pọ́nlọ apá arákùnrin ó rí wípé pọ́nlọ apá rẹ̀ yìí mà wú kí a ní bẹ́ẹ̀nbẹ́ ó wá rí halqatan min sufrin níta lè pè ní <clears throat> ìfúnpá lọ́dọ̀ tí wá ń bí ó rí lọ́wọ́ rẹ̀ fakọ́ọ̀lù ànábì á sọ pé ah ìwà ni ètò àwù bọ̀bọ̀bọ̀ ń bi níbi pọ́nlọ apá rẹ̀ yìí ó ní à ah, mínàlì wá iná àìsàn kan ní máa ń dà mí láàmú wọn ní tí bá ti fi bá ti lè fi tí mo fi sí bá ti lè fi fún páǹsì kò ní í yọ ńlẹ́nu mọ́ ànábì ní ẹ̀ǹsẹ̀ à tètè yá yọkù lọ́wọ́ rẹ̀ ní ìsìn ní fàyínà látẹ̀sí ìdùkà ìlà wà nà torí pé n tó fi sọ́wọ́ kò lè lé ọ lékún kò lè mú ọ lékún ní nǹkan kan ju pé ara rí ó tún máa kọ́lẹ̀ yóò tún máa lẹ ju bó ṣe yẹ lọ ni ìnípọ́dọ̀ ọlọ́run nìkan ni kọ́ wá ìwòsàn rẹ sí anabi ibrahim aleyhisalatu wasalam ó ní tí n bá ń ṣàìsàn fàwọ́ yashfin ọlọ́run ọba mi nìkan lọ́ba tó ṣe wípé ó lè fún mi níwòsàn anabi wa ń tẹ̀síwájú pé fàyínàkàlà omi ta tọ́lọ̀mbá ilé kádàrá kíkú ó débọ̀ òjijì ní kú ó dé lórí ìṣẹ́sí láwà kọ̀sẹ̀ tí kú bá ilé bá ọ tọ́ ntó de mọ́pọ́nlọ apá rẹ̀ ó sì ń bẹ́ńbẹ́ àmọ́ àfúláàtà àbàdà ó lè rọ́nà gbégbá níwájú ọlọ́run ó lè jèrè láéláé níwájú ọlọ́run ìní pé ẹ̀dákun ẹ̀jẹ̀ káà náà ẹ̀jẹ̀ á kíyè sára ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí àìmọye gbẹ́rẹ́ ńlò ti sín ságbárí àìmọye gbẹ́rẹ́ òun lè ti ń bẹ níbi ọrùn rẹ̀ èyí tó síbi ẹsẹ̀ náà ń kọ́ gbogbo ẹ̀ náà ẹ̀dákun ẹ̀jẹ̀ á kíyè sára ọmọ rẹ nígbà tí ń bẹ nínú oyún bó o ló ṣe wà kò sẹ́ni tọ́ mọ́ o ọlọ́run lọ́ba tó sọ o tẹ̀ délé ayé nígbà wá délé ayé tán ọwọ́ à ń tó bí oṣù bíi mélòó bí ọdún bíi mélòó pé ah ó ṣe kọ́ ọmọ yìí ó hun yín ọwọ́ àṣegun ajá oṣù mọ́ lẹ́rùn àyè bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ ọbọ̀ ọ̀sìn gbẹ́rẹ́ sí lágbọ̀n gbogbo eléyìí náà wasilatun ila shiriki ara àwọn ìlànà èyí táwọn èèyàn máa tọ̀ lọ síbi ẹbọ lélẹ́yìn náà wá o ìdákan ìjà jìnnà sí i má nǹkan má gbáàyà má sì ń gbẹ́rẹ́ sára má pò gèdè má pọ̀ fọ̀ nígbẹ̀kẹ̀lé nínú ọlọ́run gbogbo àwọn nǹkan pátápátá ó léwu o òǹdè ńkọ́ lára ẹ̀ náà ni o ẹlòmíì ọ̀sán òǹdè má di báyìí bàǹtẹ̀ náà ńkọ́ lára ẹ̀ náà lọ́wọ́ o gbẹtúgbẹtú afọsẹ́ apẹta gbogbo ẹ̀ pátápátá ẹ̀jẹ̀ á jìnà sí ọ̀nbẹ̀lábẹ́ nǹkan náà bí mẹ́nuba nínú hadith yìí ẹni pé ẹ dákun ẹ̀jẹ̀ á jìnà sí i òòkà subúṣe èyí e tí ń bẹ lọ́wọ́ rẹ òòkà àlùwò tí ń bẹ lára rẹ òkìgbẹ́ èyí tó síngbẹ́rẹ́ rẹ̀ sára àbó òòkà kan ní ẹ fi sọ pé ọba ti lè fọ òòkà ń sọ báyìí kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ torí kí ló fi ń sòkì gbẹ́ ẹ́ àwọn Yorùbá níbí èèyàn bá ṣe nǹkan àtúfù èèyàn máa kíyèsí ẹ̀ kùlé ajẹ́pọ̀ lẹ́bọ lẹ́rù nù ìdẹ́kun ẹ̀jẹ̀ àkíyèsára àwọn tí ó bàbá àlùkí àmọ́ wa jẹ́ àtàyè yanjú ẹ̀ ẹ̀jẹ̀ àtàyè ń bì káyì ti sá fún kọ́lọ̀ ń kọjá bá ojú rẹ̀ rìn pàdé o lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmọ̀ kó ṣe ọlọ́mọ àlùjánà ọlọ́mọ ṣe wá ní ọmọ àná yẹn pé lára àwọn àlámà rí yẹtó ti pé ọ̀rọ̀ rẹ̀ mùtàrọ̀ dídàtún bayna shirkil akbar wal asghar tẹ́ pé ọ̀n lọ ọ̀n bọ̀ láàrin pé alèpè lẹ́bọ̀ kékeré àbí ńlá láàrin ẹ̀ lọ́ wà ẹ dákun ẹ má jẹ́ àgbàgbé lásògìrọ̀tà máa lè ìsọ̀rọ̀ wà lákẹ́bìrọ̀tà máa tàwọ́ bá bíyàn bá ti ṣùgbẹ́sẹ̀ kékeré lókùnbà tó o bá ti jáwọ́ ń bẹ̀ tó o sábórí kankan tó o ti pẹ̀ mọ́ tó o jáwọ́ ń bẹ̀ ẹ̀sọ̀ kékeré yóò papòdà dín nílá mọ́ ọ lọ́wọ́ ẹni pé gbogbo àwọn tá a máa ń so mára ó ń dè gbogbo ẹ̀ pátápátá ẹ̀jẹ̀ á lọ tú dànù olókun tó o fi sínú owó rẹ kówó lè bá a máa pọ̀ dáadáa lọ já dànù kó ń bẹ́ẹ̀ kò sí gbàlà ń bẹ́ẹ̀ kò sọ́nà ń bẹ́ẹ̀ nígbàkẹ̀lẹ̀ tó kún nínú ọlọ́run lálẹ́ náà tún ni àtàmáyìm ìyẹn àwọn táwọn ètò máa ń kà kún ìsọ tí wọn ó gbé sọmọ lọ́rùn àbí táwọn náà ti ń fi sára gbogbo eléyìí náà wọn máa fi sọmọ lọ́rùn torí kíni kójúkójú kó má bàa wò ó dípò eléyìí òjíṣẹ́ náà bá sọ̀rọ̀ dàdà sọ̀rọ̀ wọ́n ti kọ́ wa ní ní tá máa ṣe yìí ẹ́ ọmọ rẹ fi sábẹ́ ẹ̀sọ́ àtààbọ̀ ọlọ́run pẹ̀lú gbólóhùn òhìn dùkàbìkẹ̀lì máa ti láàyè tá a má min kulli shaytanin wa min kulli aynin laama u'idhuka bi kalimati llahi taama min kulli shaytanin wahama wa min kulli aynin laama ọba ti wélé yìí ó ti tó ojúkójú ò lè wò má ọwọ́ kọ́wọ́ kan ò lè fọ́ ọkàn mọ́ rẹ má tọba ti wílé wílé lẹ́yìn mọ́ wùlẹ̀ gbẹ́kúdè mọ́ so mọ́ ọmọ lọ́rùn okùn ètí àti bọ́ ọ̀hún nǹkan sí mọ́ so mọ́ inú ọkọ̀ náà mọ́ so tí a mọ́ inú ọkọ̀ ara ìnígbẹ̀kẹ̀lé tó kún nípa rẹ̀ tá à ń sọ náà nù ò nígbẹ́kẹ̀lé tó kún nípa ọlọ́run ò nígbàgbọ́ nínú gbólóhùn hasbiyallahu wa ni'mal wakil ò nígbàgbọ́ nínú rẹ̀ wọ́n bá nígbàgbọ́ nínú rẹ̀ ni ogun tó ń so mára hùn àwọn ètò ń rí ìmálẹ̀ àwọn ètò ń so kọ́ lára alẹ́ ò ní máa so kọ́ mọ́ ẹ̀jẹ̀ ajáwọ́ kò ń bi àwọn kájàkájà yìí kó lọ́wọ́ bá kó ṣe àánú ẹnì kọ̀ọ̀kan wa. ìgbà mi bẹ ẹlòmíì ò so nǹkan mọ́lé ní tó so márùn lé àbí ní tó so márùn-ún ó lè jẹ́ pé láti inú Kùránì ni. فإذا كان المعلق من القرآن فقد اختلف العلماء في جوازه وعدم جوازه táìpé tíyàn wá hàn في fi kọrùn àbí tíyàn fi kọ́lé القرآن náà يباتي مو bá ti mú ẹnu àwọn àfọ́ òkò lè lórí ṣùgbọ́n ìtọ́ tẹ̀wọ̀n jù ní pé ádámù jawazi dàlíkà oníkàsọ pé kò lẹ́tọ̀ ìkíní sádàn lè dẹ̀rẹ́ hàn ẹni táwa sọ pé tọ kùránì nìkan ni kọ́ máa yóò tún hàn nǹkan míì tí èsì kùránì yóò tún hàn ẹnu mi gbà wí ìmáàmù kan nígbà tá à ń gbé ládùúgbò òbí kan mo lọ rẹ mọ́mì mi wá ní a ah, àfárá mi ní wàá rí mi lé o mo bá sì lọ nítòótọ́ mo sì bóyá oògùn èbó kan ní ó fún mi àbáyà kan ní ó ní kí n lọ sí i nígbà tí wàá fún mi ní ìwé mu ó ní kí n lọ máa hàn fún màmá mo ní kí n hàn án èmi àmà tún hàn ó ní kí n ságbà ìgbà tí ń yẹ̀ wò lókè rẹ̀ àyà Kùránì ní bẹ́ẹ̀nbẹ́ láàrin ọ̀fọ̀ ní bẹ́ẹ̀nbẹ́ ọ̀fọ̀ ọ̀fọ̀ tààrà èyí tó wàá fi parí rẹ̀ ni pé wọ́n á la kántì mi táwọn afáàmà ń pè ní àǹtẹ̀mí ọ̀sà dúró nǹkan bẹ́ẹ̀ bíi thirteen three thirteen kankan ṣàkọsí nínú sórí eléyìí tábà sọ pé ó dáa kéèyàn ọ̀hàn kùránì kọ́hàn sínú ìwé kí ìtọrọ ọ̀ṣọ́ àtààbò lọ́dọ̀ ọlọ́run àwọn èèyàn ò ní fi máa léléyìn nìkan mọ́ láti lè bá a gbégidí ọ̀nà eléyìn làwọn afáàfẹ sọ wípé má wulẹ̀ hàn kankan má fi nǹkan kan kọ́ kódà tí dórí alukurani má fi nǹkan kan kọ́ yàtọ̀ sílẹ̀ yẹn ni pé mọ̀kásísun lè nà sọ́sìlì màní àti mìtàlí kìtàmáyé mu كحديث ابن مسعود رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الرقى والتمايم والتول شيركم رواه الإمام أحمد yàtọ̀sẹ́lẹ̀ yìí ni pé atún nínú hadith ìtàbílẹ̀ ibn Mas'ud tí ó gbà wá olùjíṣẹ́ náà bá sọ pé inna rúkọ kíyàn máa ṣe rúkìá rúkìá oríṣi méjì òní ń bẹ kíyàn ka àyànú al-Qur'an tàbí hadith anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam kéèyàn ọkà kéèyàn fi wáwó sàn rúkìá tó dànù ṣùgbọ́n rúkìá ọ̀fọ̀ àyájọ́ ògèdè so ànábì sọ pé lẹ́yìn ìnà rúkọ wàtàmáìm àtàwọn gbẹ́kúdé táwọn yẹn máa ń so mọ́rùn wàtíwàlàtà àtògùn ọ̀fẹ́ obìnrin tàbí ògùn ọ̀fẹ́ ọkùnrin obìnrin yóò sàtọkọ rẹ̀ débi wípé tọkọ rẹ̀ bá gbowó oṣù báyìí ọ̀dọ̀ ìyàwó rẹ̀ ní kọ́ wá straight ó ti lórí ẹ̀ ó ti ṣẹ̀fọ́ fún ó ti jẹ̀fọ́ burúkú obìnrin máa ń sin bàtọ́ yìí pé ọkọ rẹ̀ ti sàsí gbogbo rẹ̀ báyìí yọ̀ọ́ lọ́mọ kó fọkọ rẹ̀ ni bóyá bàbá rẹ̀ ti kú tí bàbá rẹ̀ sì jò lówó ibà tí ń gbowó ń bàbá yìí tí wọ́n bá pín báyìí ọkọ rẹ̀ ní òkò lé lọ́wọ́ ànábì sọ pé iná rúkọ kíyàn máa pọ̀fọ̀ kíyàn máa pògèdè wọ̀tàmáìm àwọn àsokọ́rùn àsokọ́lé gbẹ́kúdè wọ̀tíwálátà àbò ogunfẹ́ obìnrin sọ́kùnrin àbọ́kùnrin sóbìnrin so ṣirikun anabi sọ pé ẹbọ ni Imam Ahmadu ló gba hadithi wa yàtọ̀ sílẹ̀ yìí wọn kò bá ọmọ amir òun náà gba hadithi mi wa olójúṣe náà wọn bá sọ pé man allaqa tamimatan faqad ashraka ẹnì yòówù tó bẹ́ẹ̀ lè lẹ́ nǹkan kan tó sọmọ́rùn àbó sọmọ́ra lé onítọ̀hún ó ti ṣẹbọ sọ́nà wọn bá sọ àwọn nùsùsù yìí ó tọ́ka sí gbogbo nǹkan pátápátá ńlọ́kọ́nú àti kùránì ni àti èsì kùránì ni ìdákọjá jìnnà sí àwọn nǹkan wọ̀nyí nígbẹ̀kẹ̀lé tó kún nínú ọlọ́run bọ́lọ́run ọba rẹ dúró fẹ̀yìntọ́ lọ́run gbójú lọ́lọ́run tó bá ti lè ṣe bẹ́ẹ̀ ọlọ́run ó tu ọ ó bùkátà sí gbogbo àwọn nǹkan tọ́tọ̀ àti etí ọ̀tọ̀ tó fẹ́ máa so málé tó fẹ́ máa so mára yìí ọlọ́run bó sànù wà ìǹkẹ́lẹ̀ kẹta lára tó ṣe wípé ó yẹ ká jìnnà sí atabaruku bil ashijari wal hajar wal athar wal binayat oríṣiríṣi àwọn nǹkan láwọn yẹn máa ń tọrọ àlùbáríkà rẹ̀ ẹlòmíì ara agi ni ọ lọ yóò máa lọ ọjà àlùbáríkà agi ẹlòmíì àlùbáríkà òkúta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn nǹkan wọ̀nyí kí wọ́n máa wá àlùbáríkà látara agi igi tó ṣe pé ẹ̀dá lásán ni ọlọ́run ló dá igi tó ṣe pé ọ̀ọ́là óge kò láburú kàkà tí ó ṣe fọ́ tọ́ba ge tó ń kó lọ kò níbo ló ń gbé mi lọ kò ní lẹ́nu àti sọ̀rọ̀ ọwọ́ àwọn wá àlùbáríkà látara agi òun wá kígi kọ́ràn ọ̀sẹ̀ ọ̀ràn kan igi ẹ́ gbogbo eléyìí ìwà aláìníláàkáì ló ti ọkọ túmọ̀ sí ná ẹni Umar bin Khattab kọlọmba níyọnu sí nígbà tó lọ ṣe umra ó wá bọ́ síbi òkúta hajarul aswad bá a ṣe mọ̀ pé ẹ̀ ń bá lọ sí ájì àbẹ́ tó bá lọ ṣe umra òkúta hajarul aswad wọ́n fẹ́ kéèyàn ọ̀pọ̀n lá tí yẹn bá láǹfààní láti ṣe bẹ́ẹ̀ Umar ti àpọ̀n látàn ó wá wo òkúta báyìí pé inni la a'lam annaka hajarun la tadurru wa la tanfa' lawla anni ra'aytu rasulallahi sallallahu alayhi wa sallam qabbalaki ma qabbaltuki ó ní wo òkúta yìí mo mọ̀ kókòtà ni ọ òkúta lásán gan ilẹ̀ ó ṣe ó ò lè ṣẹlú kankan bá mi ó ò lè fara ni mí torí pé ń pọ́n ọ̀la tí n bá tún wá pọ́n ọ̀la náà kankan tó o fẹ́ ṣe mi ṣùgbọ́n bí kì í bá ṣe pé mo bá rí ànábì ni sallallahu alayhi wa sallam tó fa hàn rẹ̀ láọ ìgbà tí lọ láéláé yìí ni pé òkúta nu tíṣẹ̀rí àgangan fọwọ́ síbi ká máa la fama báàlù kàbí ṣàjàrọ̀ igi lásán máa lọ wá lùbáríkà lára igi sí igi sí òun la láìla ìlànà ọlọ́mọ̀sánú wà o ẹlòmíì òkúta kan ní ọlọ́mọ àtọrọ àlùbáríkà lọ́dọ̀ rẹ̀ yóò máa ran kan orí lọ́dọ̀ òkúta yóò máa ran kan ìrànlọ́wọ́ látọ̀dọ̀ òrùka látọ̀dọ̀ òkúta kí wọ́n á níyàtọ̀ láàrin rẹ̀ àtàwọn tí a ń bọ tí àtàwọn tí a ń bọ Ògún ó sì ní mùsùlùmí òní ní ọ́ kí ni àtọ̀ láàrin rẹ àtàwọn tí ń bọ láàtà ọ̀nzá kí ni àtọ̀ láàrin wa àti wọn yẹn ní kí gbogbo àwọn àwà kànjàkànjà yìí ẹ ẹ̀jẹ̀ àjìnà sí kọ́lọ̀nkọ́là wá. Abu Waqid Al-Laythi kọ́lọ̀nkọ́ba níyọnu sí ọ̀n sọ nọ̀rọ̀ wípé kharajna ma'a rasulillahi sallallahu alayhi wa sallam ila Hunain ó ní wọn ọ̀pá ń tà fún wọn òun bẹ àwọn tí wọ́n jáde pẹ̀lú òjíṣẹ́ lọ́wọ́ sallallahu alayhi wa sallam lọ́sàáyè kan tí wọ́n ń pè nahnu hudathau aadin bi kufrin níjọ́ tá a Islam ni ni àtẹ̀lẹ̀tẹ̀lẹ̀ àṣẹ Islam ni. nígbà tá a walil mushrikina sidratun na inda àwọn àwọn ọ̀ṣẹ́ bọ́ wọ́n láwọn igi ńlára bàtà kan léyìí tó ṣe pé wọ́n máa ń jọ́sìn fún lára wọn máa ń wà ń bẹ́ẹ̀ tó yẹ pé dùn ní ma ibi igi wọn tí wọ́n máa bèrè tí wọ́n bá ń fẹ́ látara igi wọ́yà ni tó nàbí aslihata wọn àwọn yìí dá wọn wọ́n máa ń fi kọ́ sára igi bákan náà yòkọ́ọ̀lù láha dátù àníwáàtì wọ́n á máa pe àwọn igi yẹn ní dátù àníwáàtì igi tó láwọn nǹkan àgbékọ́ famarad nàbí sídìrọ̀ àwọn náà wá kọjá lẹ́gbẹ̀ẹ́ gílára bàtà kan fàkólnà ya Rasulullah àwa nítọ́ a ìrí báwa náà wàrú ti ń bẹ fáwọn kèfèrí báwa náà wá gígan karabata káwa náà máa ṣe báwọn kèfèrí bí a ṣe ń ṣe kí lànà bí sọ fún wa anabi ni allahu akbar innaha sunanu anabi ni ah ọlọ́mọ tóbi o ẹ ìlànà àwọn ẹni burúkú ńlẹ̀ tún fẹ́ máa fàn lé kóòtùn wàlẹ́dẹ̀ nafsi bìyàdé kàmá kọ́ọ̀lù banu israeli musa ah ọ̀rọ̀ ọbú lọ́jáde lẹ́nu yìí o ọ̀rọ̀ ọbú lẹ́sọ yìí o irú ọ̀rọ̀ tí ọ̀dà táwọn ọmọ Ísírẹ́lì ti ń sọ ń jọ kínní àná fún ànábì Musa ńlẹ́yìn náà sọ yìí kí ni ti ń sọ fún ànábì Musa lẹ́yìn tọ́lọ́wọ́n bá tó kó wọn yọ tó là wọ́n lọ́wọ́ Fíráúnà tọ́lọ́wọ́n jẹ́ kí wọ́n tẹ̀rì sínú odò wọ́n á sọ fún Musa pé ìjà lànà ìlà kàmáàlà ń àlẹ́yà kọ́lá iná kọ́mukọ́ mú tájà ló ń rìn ànábì Musa tọ́lọ́wọ́n bá ní ẹyọ kan láàmú wá sí ni báwa náà wá àwọn òòsà tá máa jọ́sìn fún sọ̀rọ̀ àwọn ọ̀sẹ̀ bọ́tà àgbàbẹ̀ kọjá ní ìsinmi ọ̀rá wò sáwọn bó ṣe pọ̀ tó ni báà náà wà ọkọ mọ̀mọ́ lọ́lọ́ nìkan kí lànà bí musa wa sọ kọ́lá innakum qawmun tajhalun aláìmọ̀ ah àsàláìmọ̀ kan tiẹ̀ níyìn aláìmọ̀ kí n tún bá yín wọ́lọ́ mi lẹ́yìn ọlọ́run ọba yìí tó kó yín yọ tọ́lá yín lọ́wọ́ fìlà ó ní àtàwọn ọmọ ogun rẹ̀ lànàbì fa sọ wípé latarkabunna sanana man kana qablakum ní ee àsìkò fẹ́ẹ̀ yá tó sì pé ẹ máa kọ́ṣe àwọn ẹlẹ́sìn tí wọ́n ti ṣíwájú yín níbi ọ̀pọ̀lọpọ̀ nǹkan léyìí tó ṣe pé kò dáa yẹn ni wípé ẹ̀dàkùn ẹ̀já jìnnà sáwọn nǹkan tí a kà á lẹ̀ yìí nkẹ́lẹ̀ kẹta nù lára nǹkan tó ṣe wípé wọ́n bẹ láàrin kọjá shirikun akbar àwọn shirikun asgar ó lè jẹ́ ẹ̀bọ nílá níbàámu sí àdìọ́ kẹ́yìn tí yẹn bá nífẹ̀ẹ́ sí pé tí yẹn bá nígbà pé nǹkan ó lóore kan àbá burú tó ń bẹ tó lè ṣe fún ni. àwọn nǹkan tá a ti kà síwájú ìkíní okùn ni gbẹ́kúdè ni sísọ márùn bàǹtẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìfúnpá olóńdè gbẹ́rẹ́ lóníranran ẹ̀já jìnnà sí i. bákan náà mímọ wá oore látọ̀dọ̀ ogi ó ti sọ́ dín ó ti sọ́dọ̀ lọ́nù náà ó ti sọ́ gíndò sánú ọlọ́run nìkan là á béèrè oore lọ́wọ́ rẹ̀. ìǹkẹ́lẹ̀ kẹrin àṣehẹ́rò ìdán pípa àṣàṣì oògùn burúkú afẹ́kẹ́ mùsùlùmí afẹ́ká jìnnà sí i tá bá ń sọ nípa àsíhìrò oríṣiríṣi ọ̀rọ̀ làwọn àfa sọ nípa rẹ̀ àwọn kan ní ti ń jẹ́ síhìrò wọn ni làwọn àzáìmù wọ̀rọ̀kọ́ wàkàlámù yutakallamu bihi wà adìwìyà wàtàdìkìyìnàtún wà minhu ma yu'athiru fil qulubi wal abdan fayamrudu wa yaqtulu wa yufarriqu bayna al-mar'i wa zawjatihi wa ta'thirihi bi ibnillahi al-kawni al-qadariyi. Al yẹn ni pé tá a bá ń sọ nípa iná àwọn nǹkan kan ní tó ṣe pé àwọn tí a máa pa wọ́n máa tò pọ̀ máa ra wọn dára tí a máa ń tò pọ̀ máa ra wọn wọ́n ó sọ àwọn nǹkan bí ìdọ̀tí lóríṣiríṣi wọ́n ó kó jọ wọ́n máa pọ̀ gèdè wọ́n máa pọ̀fọ̀ àwọn ọ̀rọ̀ oríṣiríṣi tẹ́ẹ̀ní gbọ́yé wọ́n máa wí àwọn oògùn oríṣiríṣi wọ́n ó ṣàjọ mọ́ra wọn èfihàn máa sọ èfihàn máa rú jáde dára tí a wá tò pọ̀ mára wọn yìí èyí tó ṣe pé ìmọ̀ ń lapa nínú ọkàn ẹni tí wọ́n bá ràn sí ọ̀nbẹ́ńbẹ́ o ètí mọ̀ ń lapa lára ẹni tí wọ́n bá ràn sí ọ̀nbẹ́ńbẹ́ o èmi yẹn tí wọ́n bá sà sí tí wọ́n bá lo síhẹ̀rù ìdáhùn tí wọ́n bá lò fún táìpẹ́ ti síhẹ̀rù márààdù ní pé kọ́sà sàárẹ̀ yóò máa sàárẹ̀ ni o yóò máa ní nǹkan kásá ń dùn nínú ara ni o nínú ara ni o yóò máa pariwo òrora wọn ó scan rẹ̀ wọn ó dẹ wọn ó gbọ́n tí ó gbọ́n náà tí yàn máa ń tọ́ bá ṣẹlẹ̀ síyàn nínú àwọn dókítà ò ní rí o so iná òǹlẹ́lẹ́yìn kò sí ní tá a wà á lò téèyàn ó fi jàjàbọ́ ju kéèyàn ọbẹ̀ náà bá sí irú nǹkan lọ àwọn ayé àkùránì lọ́ọ̀kà àwọn àdìsá nàbí kọ́ wa ń ló ṣe pẹ̀lú ògbọ́lọ́ yóò rí ìwòsàn. fàyàmùrúdò ẹni tí a bá sàṣìpẹ́ láwọn dáta wíì àrí ọba kọlù. èmi ìtì ẹ̀mẹ́ tó ṣe wípé ìyá kò tó lò ìmọ̀ apààyàn ẹni tí a bá ràn sí wọ́n àrà fi lù báyìí ni yóò sì kù wọ́n lè jẹ́ pé níbi kan ni wọ́n wà tí wọ́n kàn sàṣì tí wọ́n kàn pé yọ kàn dáhùn ni ọba ti dáhùn báyìí yọ dáhùn sọ̀rọ̀ ni. nínú àwọn idán yìí máa yọ fáríkù báyìí nà lùmárì wà záwùjì èyí tí a fi máa ń tú ìyàwó àtọkọ tí a fi máa ń dàárín àtọkọ tí a fi máa ń dàrú òun náà ń bẹ sírò tẹfrík yẹni pé ìyàwó ọ̀sán máa wọ kò ní fẹ́ rí ọkọ náà ò ní fẹ́ rí yàwó tìrù ti wọ̀ idán ti dénú. wàtàfíìrù hù ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ bí ṣe wá ń ṣẹlẹ̀ ń wo kìí ṣe agbára àwọn tí a ń sà sí o ṣùgbọ́n pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ni o lábẹ́ kádàrá lábẹ́ kádàrá káwó níní o ńlọ́wọ́ o yẹn ni wípé idán oògùn idán ń bẹ o oògùn náà sì ń bẹ ìgbàgbọ́ tí mùsùlùmí kà ní wípé ẹni tó sà sí yàn àbẹ́ni tó ẹni tó dàrin ọ̀rẹ́ méjì tí ń tò tó dàrú látàrí idán kìí ṣe agbára rẹ o agbára ọlọ́run bá ń lò fi ṣẹlẹ̀ o bọ́lá ọba ọba yọ̀ǹda ní tí a fẹ́ sìn kò ní í ṣẹlẹ̀ àti pé ní tó ṣẹlẹ̀ síyàn ọlọ́run pilẹ̀ ti kádàrà pé yọ̀ ṣẹlẹ̀ síyàn ṣùgbọ́n àwọn nǹkan lè bá borí burúkú bẹ̀ ìlú nítorí fi jẹ́ pé lásìkò yẹn làwọn wà sàṣì ọlọ́run ṣàánú wa wọ́n fa burú mọ́ ìṣọ̀kan wa o. idán pípa yìí àmà ló ń ṣe ìtọ̀ níyùn iṣẹ́ ìsùn ni kẹfíìrù mí ni ho láàyè tàwọn sọlọ ilé yìí làbí ṣèrìkì ọ̀pọ̀lọpọ̀ náà àwọn idán àṣàṣì táwọn wí yìí àwọn tí wọ́n ń ṣe é wọn èè sábà rí i ṣe àfi kí wọ́n bẹ àǹjànù lọ́wọ́ ẹ̀ láti pàṣẹ ẹ bọ́ wàtàkọ́rù bí lára àrùwá ilẹ̀ kọ̀bíìtà àwọn ẹ̀mí bú ẹ̀mí kẹ́mi ẹ̀mí àìfojúrí wọ́n máa fa àwọn nǹkan tó lọ́wọ́ bò nífẹ̀ẹ́ sí ṣùgbọ́n tí nǹkan fẹ́ wọ́n máa fi wojú rẹ̀ nǹkan kí n ti ń fẹ́ kó lè wal-isti'anatu bit-tahayyuli ala istikhdamiha bil-ishraki biha wọ́n máa wá dá àwọn wọ́n máa wá ìrànlọ́wọ́ pẹ̀lú máa dé ìte lóríṣiríṣi lórí àti lo àwọn àǹjánú yìí pẹ̀lú pé àwọn náà máa ṣẹbọ gbà mí lójò kí n gbọ́ lẹ́rùn ńlọrọ̀ wọn ṣe rí àǹjánú ò ní yọ̀ǹda nǹkan kan fún ọ tó fi ṣẹbọ sọ́nà ó lè nítọ̀ gbogbo máa ń fi wọn máa ṣe fún ọ ṣùgbọ́n ọ̀gbọ́dọ̀ sàlọ́lá nǹkan ń bò bàtọ́ bá ti fẹ́ kírun ẹni tí ó bá wá sàlùwàlá ti kírun sílẹ̀ yùn tí ò ti á di nǹkan mí nínú ẹ̀sìn. tábà ń sọ nípa ìdán ẹbọ oníbẹ̀ níbi ìdán o torí ìdí pàtàkì méjì ìkíní bẹ̀ ni wípé màá fi mi dá wa ilmil ghaib àwọn tí a máa ń pa idán wọ́n máa ń ní lérò wípé àwọn tiẹ̀ nímọ̀ nípa kọ̀kọ̀ so ìmọ̀ ìnírú ìgbàgbọ́ báyìí ó ń túmọ̀ sí wípé ọbọlọ ń ṣe ń jọlọ làwọn náà tún ń jọlọ wọn bá nù wàhádà kófùrù wàdàlà àìgbọ́lọ́ wọn bá gbọ́ lélẹ́yìn kódà nù ńlá ni pẹ̀lú nínú suratul Baqara aya one o oh two ọlọ́run ni wàlàkọ̀dẹ̀ alimu lámàní ṣitarọ́ màálàwò fìlẹ̀ akhirati min khalaq àwọn gangan ti mà àwọn gangan ti gbà wípé ẹ̀ ń bá fowó rẹ̀ ti ra idán màálàwò fìlẹ̀ akhirati min khalaq kò ní nípìnrin orí kankan níwájú ọlọ́run tó bá dijọ́ gbin dàlùkì àmà ìdí àkọ́kọ́ ni tó fi jẹ́ pé àṣehẹ́rò idán ti jẹ́ pípé ẹ̀bọ ni ìdí ẹlẹ́ẹ̀kejì ni pé ma fi min istikhdami shayatin wa ta'alluqi bihim wa rubbama taqarraba ilayhim bima yuhibbunahu liyaqum bi khidmati ìdí ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ ẹ̀bọ ni wípé níbi mímá idán wọ́n máa ń lo àǹjànú níbẹ̀ ẹ̀ ń bá ń lo àǹjànú ọkàn rí ọ̀rọ̀ máa lò jànú yóò ti gbà pé gbogbo tó ń fẹ́ làǹjànú ń ṣe fún wọn lẹ́yìn tó ṣe pé àwọn àǹjànú yìí wọn ò ní gbà fún òpìdán tó pìdán tó ní òfin láwọn ṣe bókà tí wọ́n máa ṣe fún wọn wọ́n lè ní wọ́n máa ṣe bọ́ sọ́lọ́ wọn bá tó ní òsì máa ṣe. nínú hadith ìtàbùrẹ̀rẹ̀ àti ọgbà wá anábìjà máa ń bẹ̀ wípé ìdán pípa àṣàṣì gbogbo àwọn kata àkàlẹ̀ yìí pátápátá lára àwọn ẹ̀ṣẹ̀ méje ètí máa ń kó ìparun bẹ̀dà ńlọ́wà. àbúrẹ́rà ọlọ́mọba nìyọ́nù olójúṣe ọlọ́mọba sọ pé ìjítẹ́nibú asábà alimobikot àwọn ẹ̀ṣẹ̀ méje tí máa ń kó ìparun bẹ̀dá anábì ní ẹ̀jìnà sí. àwọn sàbí ni ya Rasulullah wa ma hunna àwọn ẹ̀ṣẹ̀ méje làwọn ẹ̀ṣẹ̀ ọ̀hún ìrí òjíṣẹ́ Ọlọ́run jẹ́ àgbọ̀ kọ́l ashirku wà sihru wà qatlu nafsi allati harrama Allahu wà aklu riba wà aklu malil yatim wà tawalli yawma zahafi wakọ́tùfù muhsanati al-ghafilati al-mu'minati àdìfì yìí àdìní sahih bukhari àti muslim ìtumọ̀ rẹ̀ anábì ni ẹ jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ méje tí máa ń kó ìparun bẹ́ẹ̀dá tí máa ń sọ ẹ̀dá dò lórí ibú qalu ya rasulallah wa ma hunna àwọn sàbẹ́ni rí òjíṣẹ́ náà bá àwọn ẹ̀ṣẹ̀ méjèèje ọ̀hún kí làwọn ẹ̀ṣẹ̀ ọ̀hún ṣàlàyé rẹ̀ fún wa anábì wa bẹ̀rẹ̀ sí ní kà nǹka àkọ́kọ́ ashirku billah ìmá ṣẹbọ sọlọ́n kó o sin lọ́n kó o tún ní nǹkan míì tó o tún sìn kó o pẹ́ lọ́n kó o tún ní nǹkan míì tó ń pè lẹ́yìn ọlọ́run lára àwọn ẹ̀ṣẹ̀ tí máa ń kó ni sínú ọ̀parun ńlọ́wà wọ́n sí ẹ̀rọ àti iná pípa ìmọ̀ pa iná lára àwọn ẹ̀ṣẹ̀ méjèèjì tí máa ń kó parun bẹ́ẹ̀ dà wà kọ́tùlù nẹ́fṣì haram lọ́wọ́ ilà abẹ́lẹ̀ hákì ẹ̀mí tó lọ́wọ́ bọ̀ yọ̀ǹda kápá kẹwàá pa lára àwọn ẹ̀ṣẹ̀ ńlá tí máa ń kó parun owó èlé máa gbowó èlé wàákìlò máàlì yatim owó ọmọ òrukàn ní jíjẹ wàtàwálì yawma zahafi lọ́jọ́ ogun kéèyàn ságun wàkọ́tìfìlì muhsanatil ghafilatil mu'minat àwọn tí wọ́n jẹ́ mọ́mìnì tí wọ́n pàbẹ́ wọn mọ́ tí wọn ò ṣe sìnà kọ́ wá dírọ̀ sìnà mọ́ wọn lára àwọn ẹ̀ṣẹ̀ méjèèjì tí máa ń pa nírun ìlọ́wà ibi tá a fẹ́ lò bẹ́ẹ̀ wípé wọ́n sí hẹ́rọ̀ lẹ́yìn ẹbọ idán ńlá nàbì dákọ sallallahu alayhi wa sallam ìnípa àwọn nǹkan tá a kà á lẹ̀ yìí ẹ̀dákọ̀ ẹ jẹ́ àjìnà sí kálíbà àṣírí láyé àti lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà má bá wọn pidán má bá wọn ra dán má bá wọn gbé idán lárugẹ gbogbo màjíìkì nǹkan kàtẹ́ ń wíwọn lára dán lòun náà wá o kọ́nà ọba kọ́sà náà wá o oògùn oríṣiríṣi lè táwọn èèyàn ti máa ń ṣe lára ẹ̀ náà lọ wá o ẹ sí o kẹ́lẹ́ bá jẹ́ ń bì í ọlọ́run lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà pẹ̀lú ògbọ́lọ́wọ́ bá níjòkó tí ó ń bọ̀ á tún máa tẹ̀síwájú níbi abala àwọn nǹkan tí à ń kà yìí níbi tá a ti máa sọ nípa mímá dá gbígba mímá lọ wọṣẹ́ ìyàwó ní Islam kọ sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ́lọ́ bá kọ́ sọ àjò ìjókòó tí tó ń bọ̀ lọ Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar